Gbọ́láhàn, whose lipstick is this? Iṣẹ́ wo ló gbà kó o máa ṣọ kó o fọṣọ kó o wá di pé kó o máa béèrè béèrè lọ́wọ́ mi lórí aṣọ tó yẹ kó o fọ? Jọ bá ló ṣe jọra wọn. Fọṣọ ni kò sí ò nídìí béèrè fọṣọ. Ah no, no no. Báwo ló ṣe máa expect mi pé kí lọ fọ aṣọ obìnrin tó fi lipstick yí aṣọ ẹ̀? I don't understand èmi ni mo fi lipstick yìí ni àbí mo sọ fún yín pé obìnrin kọ́ lélẹ́yìn ní ṣọ́kùnrin ló máa ń tọ́ lipstick náà àbóbìnrin ó wá ní kébì lọ fọ aṣọ i'm sorry mi ò lè fọ i can't èmi ò lè fọ o ẹni tó fi lipstick yìí bóyá kó lọ bẹ́ẹ̀ fọ. níwọ níwọ olórí láyà ó dúró síwájú mi òun bá mi tàkùrọ̀sọ jẹgbà ó ní gbogbo rádàràdà yẹn bẹ̀rẹ̀ kémi àti ẹjọ́ máa sọ ní table tennis kí máa gbá fún ìwọ náà wàá gbá fún mi kí máa gbá fún òun gbá fún mi when did that start ìgbà wo Clown, stop! Anytime I disagree with you, you start calling me names. Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Wo, èmi ò kí ṣe ẹrú o, mi Stop calling me everywhere. ẹrú ẹrú, kí ló dé? Wá yọ mí life, ní láìfẹ́ kí ló já mọ́. Nínú bí gbogbo ayé ìṣerí tó bá yọ mí àti gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ tó bá yọ kúrò ní láìfẹ́ jọ kí ló já mọ́. Tó bá yọ gbogbo nǹkan tí mo ti ṣe kílẹ̀ jámọ́ you are mad ti jáwé